ما ما زل ما زل بصفاته قليلا قبل خلقه لم يزدد بكونه شيئا لم يكن قبلهم من صفات من صفته وكما كان بصفاته أزلية كذلك لا يزال لا يزال عليها أبدية ليس بعد خلق الخلق استفاد اسم الخالق ولا بإحداث البرية استفاد اسم الباري له معنى ربوبية ولا مربوب ومعنى الخالق ولا مخلوق وكما أنه محيي الموتى بعدما أحيا استحق هذا الاسم قبل استحق هذا الاسم قبل إحيائهم كذلك استحق اسم الخالق قبل إنشائهم ذلك بأنهم ذلك بأنه على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير خلق الخلق بعلمه وقدر لهم أقدارا وضرب لهم آجالا ولم يخف عليه شيء قبل أن يخلقهم وعلم ما هم وعلم ما هم عاملون قبل أن يخلقهم وأمرهم بطاعته ونهاهم عن معصيته وكل شيء يجري يجري بتقديره ومعصيته ومعصيته تنفذ لا معصية للعباد إلا ما شاء لهم فما شاء لهم كان ومن, ومن لم يشاء لم يكن يهدي ما يشاء ويعصم ويعافي فضلا ويدل من يشاء ويخذل ويبتلى عدلا ويبتلي عدلا وكلهم يتقلبون في, مشيئته بين فضله وأدله وهو متعال عن عن الأضداد والأنداج نعم، الحمد لله رب العالمين الذي بنعمته تتم الصالحات وصلى الله وسلم على نبينا محمد اللهم صل وسلم وبارك وارضى على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم àdúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà tí ó fi dáadáa ẹ̀sìn tó fi sẹ́wà kù sórílẹ̀ ayé ọlọ́ọ̀bà náà lọ́ba tí àdúpẹ́ fún atọ́rọ àlékún ìkẹ́ àtìgẹ́ fún anábùwà sallallahu alayhi wa sallam ẹni tó lọ́ọ̀bà láti wá ṣe àlàyé ẹ̀sìn fún wa ọlọ́run bá ní ṣàlékún ìkẹ́ àtìgẹ́ fún anábì náà àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí bá ń tọrọ àwọn Ànábì sallallahu alaihi wasallam tó fi dojú àlùkìyàmà àmì ọlọ́run nínú àwọn rẹ̀ kó ṣàwọn àwọn nìkan nínú àwọn èèyàn tí ó máa tọrọ àwọn Ànábì sallallahu alaihi wasallam alibawa nínú àwọn tí ọlọ́run bá tó ti kádàrà ìkẹ́ àti èròǹjẹ tó pọ̀ mọ́ innahu ala dhalika qadirun wa huwa bil ijabati jadirun wala hawla wala wẹ́rẹ́wẹ́rẹ́ tàbí ẹni ẹ̀rọ kan pé bá a ṣe ṣàlàyé àwọn àlàyé yìí ó ń jókòó sínú ọkàn kó wa wa gbogbo ọ̀rọ̀ àkídà kì í sọ̀rọ̀ yìí si akẹlọ́wàsí agbọ́wàsí àfọ̀níwàsí sọ̀rọ̀ là eléyìí pẹ̀tà alákọ̀ ọbẹ̀ tẹ̀rùbìyà ó ní ṣe pẹ̀lú rírì ẹ̀mí ni kì í ṣe tàálìm pé akẹ́kọ̀ọ́ fún wa agbọ́rọ̀ ó gbọ́dọ̀ máa jẹ jáde nínú ìgbésí ayé wa. ó gbọ́dọ̀ rìn lọ sínú ọkàn wa bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ lápa nínú bá àti nílò ìṣẹ̀dáyé wa nínú fàtó fi jẹ́ wípé bí ẹ máa ń gbọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkídà gbogbo ìgbàlẹ̀ yẹn gbọ́dọ̀ máa tún tún béèrè wípé ṣé nǹkan tó ń sọ yìí yé mi tó bá yé mi tó rinlẹ̀ lọ́kàn mi bẹ́ẹ̀ tó bá rinlẹ̀ lọ́kàn mi bẹ́ẹ̀ ṣé mo lè ṣàlàyé fẹ́ lómi lọ́dún bí àkídà yẹn ẹ̀rí pé anábì sallallahu alaihi wasallam ìgbà tó lọ́wọ́ bá tó fi ẹ̀sìn tó fi rinlẹ̀ fún lẹ́yìn pàtó sọ́dí ànábì tán tó sàlàyé àwọn oríṣiríṣi ẹ̀kọ́ fún ànábì bẹ̀rẹ̀ sí ní ti àwọn èèyàn síbi tọ̀hìd tó gbọ́ yẹn tó bí ọ̀rọ̀ àkírà ṣe rí nìyẹn gbogbo akọ́lá àmà faraid tàfẹ́ pínpín ilmul miras gbogbo akọ́lá àmà arúdù alkọ́ọ̀fìyà bí wọ́n ti kọ orin kí ó eléyìí ni ẹ̀kọ́ wà nísàlẹ̀ eléyìí ni kìíní jágìzì eléyìí ni sọ́dúrù gbogbo akọ́lá àmà gbogbo akọ́lá jẹ́ sọ́rfù láàmú sọ́rfù inú tòde ìwé gbogbo wa lù áàzìmọ̀ làbọ̀dọ̀ gba kí ni o àlàkìdà dandan kìnìkan ó gbọ́dọ̀ máa àkìdà O gbọ́dọ̀ jókòó sọ́kàn rẹ ó sì gbọ́dọ̀ gbàgbọ́ yé rẹ̀ kó lè ṣàlàyé fẹ́ lónìí eléyìí ó ṣe pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pé ní tá à ń sọ yìí kìí ṣe kákẹ́ gbọ́ nǹkan tó pọ̀ àbúrákẹ́ gbá gbọ́dánù abúdọ̀ mọ́ ẹ lè ṣe ìṣèdọ́rọ̀ yìí pé tọ́ ká lè mú wá sílẹ̀ ti pé nǹkan báyìí ẹni mọ́jú ẹni à mọ́kì fún àlùsọ̀ ọ̀jàmá ó wá pé nǹkan báyìí láwọn sọ ipò báyìí làwọn àlùsọ̀ ọ̀jàmá àlórí lórí nípa nǹkan báyìí eléyìí láàfin máa ń jẹ́ òní súnà àbí ọlọ́run nínú àná rẹ̀ kójọ ó jẹ́ káwọn táwọn sọ kó ṣe wá ní àǹfààní. nígbà nílẹ́kọ̀ọ́ tó kọjá abá ọ̀rọ̀ débi àlàyé eléyìí tí àfọ onítẹ̀rẹ̀ àbújá وكل شيء يجري بتقديره ومشيئته ومشيئته تنفذ لا مشيئة للعباد إلا ما شاء لهم فما شاء لهم كان وما لم يشاء لم يكن asọ́pẹ́ nínú ìgbàgbọ́ àfihàn àlùsọ lọ́dọ̀ jama òun náà ní wípé ọlọ́run bá pa wọ́n láṣẹ ìmọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ wọ́n tó bá wọ́n pẹ̀lú ayé ní onísùn náà ó gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba títẹ̀lé àṣẹ ọlọ́run ọba àtòjúṣe rẹ̀ ọ̀ràn yẹn ni. bákan náà wà ní àwọn àmà àṣeyọ ti ọlọ́run bá kọ̀ fún wa nípa kámọ̀ ìyapa àwọn torí pé ìyapa rẹ̀ yìí yóò sọ wá dọ̀tá rẹ̀ nípa kámọ̀ ìyapa ọlọ́run bá subhanahu wa ta'ala yóò sọ yẹn di ẹni tó yẹpẹ lọ́dọ̀ ọlọ́run bá torí pé gẹ́gẹ́ Abu Darda radiyallahu anhu wà bàbá yìí sọ ó ní inna min fiqhi ar-rajuli Abu Darda sahabiyyun jalil ó ní nínú nǹkan tó yẹ fún mi pé lágbájá ó lágbọ́ yẹ́ ẹ̀sìn òun náà ni pé kọ́mọ̀ fúnra ara rẹ̀ àwọn nǹkan wo ló lè ṣokùnfà tí mọ́nì òun fi máa lékún ó sì mọ̀ fúnra ara rẹ̀ àwọn nǹkan wo ló lè ṣokùnfà tí mọ́nì òun fi máa dínkù wàmìnà àyínà yàtíhì ṣètàn ó sì bọ̀ ọ̀dọ́ nínú àgbọ́yé ọmọ nínú ẹ̀dá tó kó ẹ̀sìn kó tún wá mọ̀ yí pé àwọn bíbá ìlú tuntun máa ń gbà mí mú. Hmm, كلام جميل أبو الدرداء يقول إن من فقه رجل إنه أكبر تعرف كل أكبر ولا أكبر يسن ولا نكتب كده أن يعلم قم بما يزداد إيمانه قم ويقول كده àwọn nǹkan tí máa ń mú gbàgbọ́ òun lékún ó sì máa dàkejì ẹ̀ náà pé kí làwọn tí máa ń mú gbàgbọ́ òun dínkù kó sì wàá máa wà á ń yáàrin fanas gàdọ̀ ṣèyítán kẹ́ ìfọ̀yà àti kọ́ wàá máa ìgbà báwo lè sùn ọ̀nà ní máa ń gbà ara òun mu jẹ́mọ́ sọ pé tábìlì ọ̀dà sọ yẹn tó bá wà sìnkì ẹ̀ tó bá jẹ́ múnsìn tó ní ẹ̀yìn sọ́ọ̀f yóò mọ̀ ń dà sọ yìí ẹlòmíín bẹ wà lọ́yìn àwọn ẹ̀ lè fowó ọlọ́run bá ó ti sàánú ẹ̀ lórí ọ̀rọ̀ owó owó ò ní túmọ̀ sí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́

obìnrin tí mo obìnrin tí mo bá yẹn náwó obìnrin tí mo jẹ́ bùkátà fún yẹn ṣùgbọ́n owó owó owó àtọwó olówó àtọwó ẹni kàlàs òun bá lọ ẹlẹ́ni kó ṣàkáǹtì owó kò lè ṣe bó ṣe wá pọ̀lọ́ ẹlòmíín bẹ ibi orin ní ṣàìtọ́nù tiẹ̀ mẹ́gbà wọlé ẹni ọ̀rọ̀ owó ọ̀rọ̀ obìnrin kò sí nǹkan tó kà mí bẹ̀tẹ̀ ah tí mo tó lè lo ayé wákàtí kan láì gbóni ta ayé máa dọ́ọ̀lù náà so nínú fíkì nínú kọ́mọ nínú àgbọ́yé ẹ̀sìn èèyàn àbútàbẹ́ sọ̀rọ̀ ìfún wa àbúdàrúdà àfahàbí yóò jẹ́rè ó ní nínú àgbọ́yé ọmọ nìyàn ó ní pé kó o wá mọ lọ́sọ̀tọ̀ ṣèyítán àyìnbẹ̀ tààtì kó o mọ ẹ̀tọ̀ tí sùnmọ́ ń ti tọ̀ kó o mọ̀ pé ọ̀nà bó ń ṣẹ̀tọ̀ máa ń gbà gbà nínú tó bá ti mọ̀ kí ló ṣẹlẹ̀ sí yóò sáfù yóò lè mọ dìfẹ́ǹdì ara rẹ̀ tó bá yẹ pẹ́ni tó fẹ́ ọlọ́run bá sìn but èèyàn mélòó nínú wa lọ́mọ fi ṣẹ́ẹ̀tọ́ ń gbàgbà mu pàṣẹ jókòó yìí ẹ̀jẹ̀ ká kọ́kọ́ ti rẹ̀ o pé tá a lágbọ̀ yẹ̀ sí báyìí wọn ló ń mọ ibi tí ẹ sọ pé ah mo wíìkì sí ibi báyìí ilé fi jẹ́ pé wàhálà wa máa ń pọ̀ wàhálà wa máa ń pọ̀ gan torí pé ẹ gbọ́ àwọn àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ yìí pé ẹni tó bá jẹ́ àdánwò téèyàn bá ti mọ̀ solution ìràgì ti dé fún kan yẹn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹni pé nínú lẹ́yìn ẹ̀yìn tẹ̀ kàwé wọ́n sọ fún yín pé tó bá ti understand ìbéèrè wọ́n sọ pé o ti mọ̀ ọ́ ìdajì ansa ẹnìkan tadriban ọlọ́kadà ọ̀fẹ́ dẹ́kun àwọn yẹn wò ó sẹ́ẹ̀tì question asila ìbéèrè ìdánwò ó wá kọ sí sókè lójú ẹ̀kọ́ sí àbí parí ó wá kọ sí ibìkan yìí pé káka gbogbo béèrè yékéyéké o ṣùgbọ́n mọ́ dà kankan bẹ́ẹ̀ <laughs> ó dà parí náà ló kọ sí kàkà gbogbo béèrè yìí o yékéyéké tàbí ojú òkè náà ní sẹ́kùnmí ni bọ̀mọ́ dáhùn kẹ̀kẹ́ ń bẹ̀ kàá kó o ti dá padà bẹ́ẹ̀ bọ̀mọ́ fáwọn èèyàn ní booklet ansáni tí wọ́n fi kọ èsì dẹ́wò tó bá wọn ṣe kálukú tó ti kàwé dáadáa tó ti kà kíó dáadáa fún kálukú ṣe ń gbà kọ́ ṣe ah mọ̀ṣálá tọ́mọ wọn ní ẹ̀kọ́ ṣe ó ti kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ fẹ́ kọ́ kẹ́kú àkírọ́ ọmọ padà á rí i pé ah, ọ̀gọ̀rọ̀ ló wá fèrè jà ó ń ti fọ́sẹ̀ náà ń tẹ̀sọ́ ní pé ká gbogbo òbéèrè ládòkèrè rẹ̀ mọ́sẹ̀ gíní o ó fọwọ́ kẹ̀ kẹ́kẹ́ mẹ́ dáwé padà mọ́sẹ̀ pọ̀. so torí pé ẹni yìí nìsín ẹ wá wo wàhálà tẹ́ni yẹn ṣe lérí ìdí ó bá ti mọ ìṣòro àbí tẹ̀yìn bá jẹ́ pé tí ó máa ń tàfà tọ̀nà ẹni tó máa ń ronú dáadáa pé ibi sí ó ṣeé ṣe kéṣù kí làwọn àsìbáàbù tí ìgbàgbọ́ fi máa ń lékún àti àsìbáàbù tí ìgbàgbọ́ fi máa ń dínkù àti nàìjíríà ṣèyítán àwọn ẹ̀tẹ́ ètè èṣù mìíràn ayé nàìjíríà àti ọ̀nà wọn nígbà bá tó tó má ti mọ̀ yẹn ó mọ̀ wá lè sá fún. so nínú tẹ̀lé tọ́wọ́ àwọn ọba subhanahu wa ta'ala ọlọ́run bá parí àzàká tẹ̀lé tó wọn ó sì kọ́ wa ó sì kọ́ fún wa ká jìnà sí. èèyàn mélòó nínú wa lọ́wọ́ ọmọ bíi títí ń yapa Allah subhanahu wa ta'ala tó bá ti mọ yẹn kálá ó lè mọ sáfà wọn kàn yẹn àṣàlàyé lè ń dàgbà kọjá kọkúlù ṣe ìyẹn ti lè fi tàkìrìrì ọmọ ṣe àti gbogbo nǹkan pátá tẹ̀sán nínú ayé àsọfà pé lábẹ́ kọ́dàrà ọlọ́run ọba àti mọ̀ṣẹ́ ààrẹ ni ọmọ ṣe àti òtàn fún aṣọ kò sí ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní gbà kankan lérò kó fẹ̀ kankan báyìí àfi kí nǹkan yẹn wá sí ìmúṣẹ dandan láàmì láàmà ṣe àta lílẹ̀ ìbá dáadáa sọ àyè nǹkan tá a sọ nígbà yẹn fún wa gbọ́dọ̀ àmọ́ràn àwọn alájọ kọjá sọ́nù pẹ̀lú nígbà tó kọjá láàmà sí àtà ilẹ̀ ìbàd mo sọ nípa kan tó ṣe pàtàkì mẹ́. naam kò sí èròǹgbà pípé fọmọ ènìyàn barakallahu fik kò sí èròǹgbà pípé pé dẹdẹlá nǹkan tí mo rò bó ṣe wọ́n lọ́ọ̀rí nìyí àfẹ́ gbé ọ̀rọ̀ tá a yìí nísìnyí ẹlòmíín lè lọ gbé sọ́ńdà wípé ó lè lọ kí tàtàrà bẹ́ẹ̀ kó síbi àkídà àwọn jàbáríyà àti gbàgbé pé àwọn jàbáríyà náà sọ wípé gbogbo nǹkan pátá ọlọ́run máa ń fọ́ sí wa ṣe mo fi máa pèjú wo nìsá òkun wa harsun lakum fa àtò àrùtàkọ àmì àṣẹ ìtumù àti gbàgbé. illa ma sha alahum wa ma sha alahum kana wa ma lam yasha naam kí ló tẹ̀lé yáàdì mayasa Allah subhanahu wa ta'ala wọ́n máa ń fẹ́ tó bá wù mọ́ra àwọn ọ̀sán ìdùnnà sọ̀rọ̀ mẹ́rin hamza àwọn sàlàyé àrùn ẹ̀fọ́ àmì jẹjọ náà àbí tó wà níbi láti sọ wípé alihidaya táà sọ pé ìdínà as-siratal mustaqim a sọ fún wa wípé alimami asaabi alayhi rahmatullah ó ní ìdáyà yìí ó ní alihidaya tó ila sirat walihidaya tó fi sirat abẹ́ẹ̀kọ́ ìgbé tọ́ ama bẹ́ẹ̀ náà pé kó fi wá mẹ́nà islam tó tó wá fi wá mẹ́nà láti máa sọ yìí pé kó fi wá mẹ́nà èyí tó dàbí inú ìsìlámù tó ń jẹ́ kí ni o tó jẹ́ wàyà àfin wàyà àfin. wa ta'ala ìmọ̀ ń sọ àwọn èèyàn kan yóò fún wọn ní ìsìmà yóò wọn ní yóò ṣe wọn lẹ́nu tó jẹ́ pé yóò mọ̀ ẹ́ sọ wọn níbi àṣìṣe. àmọ́ àwọn ànábì ọlọ́run bá yóò mọ̀ sọ wọn ìsúnmọ̀ ń bẹ́ fún wọn humility àbí kílẹ̀ ó wà fún wọn immunity àbí àwọn ìgbẹ́mínú wọn ni pé immunity ẹ̀pẹ́ta ayé tẹ̀ ń lo immunity pé kẹ́fẹ̀ kẹ́fẹ̀ bá wí ni ọlọ́run bá fún àwọn ànábì wọn pé ìní jẹ́ débi ẹ̀sẹ̀ tó ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó sì máa ń mójú kúò fún àwọn èèyàn nígbà tó bá tó bọ́ sínú ẹ̀ṣẹ̀ náà ìyàtọ̀ mẹ́rin àrùn kan méjì yẹn Allah subhanahu wa ta'ala ó lè fún yẹn ní isma hátà kéèyàn mọ́jà nàbí ọlọ́run kì í sọ̀rọ̀ nàbí ọlọ́run nìkan lẹ́ni isma kí ló fà mọ́ dẹ́kun Abubakar radiyallahu anhu kana yaqul ma sharibtu ma shariba Abubakar mọ̀ṣẹ́rìbá abubakar kọ́bùrọ̀n kọ̀tù abubakar inú rẹ̀ ni pé kò mu ọtí báyìí rí máa wí pé inú jàìlíyà tí wọ́n ti ń bọ̀ ọkọ̀ mọ́ bákan náà wà máa sọ́yẹ̀rẹ̀ abubakar ní lìsọ́nàmì kọ̀tù abubakar kò forí kalẹ̀ fẹ́tù rí máa wí pé táìmù gba tiwọn yẹn nítorí kọ́bọ̀ ní kí ni o káforí wọlé fẹ́tù kí lọ́ọ́ abubakar nílẹ̀ o hmm, ọlọ́run bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè fún yẹn ní isma lérí àwọn nǹkan kọ̀ọ̀kan báwa náà ṣe wà yìí adẹ́rẹ́ nínú wa tó jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti sọ òfẹ́nu kan ó ti rí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ kọ́ adẹ́rẹ́ nínú wa tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó ti sọ tí kò ṣe zìnà rí isma kan ìdáàbòbò ọlọ́run bá kẹ́ni. a sì lè rí nínú wa náà tó ti kó sínú àwọn ẹ̀ṣẹ̀ rí tó bá túbá ní túbá tòrodo tó tó ronú kú wàlá lọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò rí isma ni bọ̀ rí afu tó rà nísìnyí kò rí ìdáàbòbò pé má ṣe ni but ó lè ráforí jọ ọlọ́run nǹkan bẹ́ẹ̀ kìtọ́ yàtọ̀ síra wọn. iná fọ́tọ́ fi jẹ́ pé ìgbà míì ń bẹ tí báàbù ismu àbábù màdá àbábù làbù agbẹ́rin kọ́nà ọ̀bọ dáàbò yẹn níbi àwọn kan àti agbẹ́rin pé kéèyàn kó sáwọn ẹ̀ṣẹ̀ kan kọ́nà ọ̀bọ foríjì yẹn èwo ló wá dàbí. Naam báàbù ẹ wo. قصة نبي الله آدم عليه الصلاة والسلام ونبينا عليه الصلاة والسلام ونبي الله موسى عليه الصلاة والسلام أيضا ونبينا عليه الصلاة والسلام إن بعد في عبد موسى wa adam wọ́n sọ pé ìyá adam ìrẹ adam ìwọ náà ní sọmọ àbìtẹ jẹ tó fi jẹ pé gbogbo wa ní ìsìn nítorí àwọn bá ní ká má ṣe wọ́n ló ṣe kí ni ìwọ ló ṣe fa àkọ́rọ́sà ìwọ ló wá sí sábà bí tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tó fi mú àwọn ìwà tiwọ́ àtàwọn ọmọdé wọn lẹ́kọ̀ọ́ ní àlùjánnà kí ni ádámù sọ fún nabiyullah adam kí ló sọ fún sàgbẹ́ni sè ṣé ismail ló tẹ ṣé adam ní ismail níbi ẹ̀sẹ̀ yẹn. àníyàrá wọn sọ fún adam wọn sọ fún yín pé alayhi salatu wa salam. Ah, ìrẹ́ Musa o fẹ́ máa bú mi àtàlùmù ni wọ́n fẹ́ máa bú mi lórí nǹkan tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó ti parí tó ti kádàrá rẹ̀ kó tó dá mi. oṣù ọlọ́ọ̀bá ní alẹ́sọ̀tọ̀ sàlám ádámù ó sì mú ẹ̀rí tó lágbára wá láti borí Musa ó sì borí rẹ̀. táyì wàá fọwọ́ sọ pé Nabiyullah Adam ó ṣe ihtijaj ó wá ẹ̀rí bi qadarillah abẹ́ẹ̀kọ́ ni. ẹ̀yin àwọn ìpè láyé Umar mo fẹ́ ti já múra nìkan méjì ni o láyé Umar bin Khattab bin al-an sáríkù àwọn pè ní sáríkù Umar sáríkù Umar ó lè tọ́jà bó ta tún Yorùbá ni mọ́sàkó ó lè Umar ó lè tọ́jà láyé Umar tí wọ́n fẹ́ ṣe ṣẹ̀rí àfún tó fẹ́ gbé

tó yàtọ̀ kí ló fi yàtọ̀. Tọ́lá ìṣẹ̀lẹ̀ lórí àwọn méjèèjì sọ. Ṣé máàlẹ̀ máàlẹ̀ máàlẹ̀? Ọ̀yẹ́. Wọ́n dábàá wò pẹ̀lú kọ́dà àràkúlẹ̀ wò pẹ̀lú ṣẹ̀rí àná títí títí ànábì Adam àti Musa kiri sẹ̀rí àti wàhánbẹ́. náà òṣèlú àgbọn ti wọn ẹ gbọ́. ìdájọ́ wà mí títí Umar. ìdájọ́ wà mí títí fárikù Umar kò sí ìdájọ́ mi ti Adam àti Musa ẹrù bẹ́ẹ̀. bàtà bàbá sọ fún ànábì wa Adam alẹ́ sọ́kùn wa sàlẹ̀ àmì pé. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة فكلا منها رغدا حيث شئتما ولا تقربا فتكون من الظالمين ní àyè ìdúró ẹ lọ́ba sọ́kọ́ ta sọ yí pé àdúrà àdá fi sọ́tàlá àrọ́ tí ẹ bá lọ rèé jẹ́ sábàbí ni tí ó mú yín kúrò nínú àyè jẹ wáyé wọ́n dẹ̀ jẹ́ àbí wọn jẹ́ kí ló wá ṣẹlẹ̀ sí wọn. هذي من نعم عز اللهم الشيطان هنيا القدر يحتج به إلا المصائب القدر يحتج به عند المصائب هذه قائدة القدر يحتج به عند المصائب قدر ألف سيري في مصيبة بسلة سوى مباو ولا عند المعائب سبعة في قدر ساري نبي عليكم àṣìṣe tá a ṣe àìfi kọ́dàrú sẹ̀rí lórí ẹ̀ alùkọ́dàrú yọ̀tàjù bí indalmasọ́ib wàlá indalmahaib àtàwádé kọ́dàrú ó jẹ́ ẹ̀rí lé nígbà tí mùsùlùmí bá ṣẹlẹ̀ sí wa tabakọ́ gbọ́n tá a sọ iye nísìn yóò yanjú wàhálà tó wà lẹ́yìn. fáríkù Umar ṣé mùsùlùmí bá lọ sí lọ́fẹ́ fẹ́ kọ́dàrú sẹ̀rí fún ni àbá àìbù lórí nǹkan tó ṣe àlébù tí mẹ́lá rẹ̀ kọjá lè wọ́n fẹ́ fipá lọ́rùn kọ́fà rẹ̀ tó mọ̀rọ̀ ọ̀gbà lọ́wọ́ rẹ̀. nàbí yìí lọ́ọ̀yà adam àdìsọ́tọ̀ sàlám bàtí mo lọ́sọ fún yín pé ìwọ náà lọ fọdọ́ olówó tó rí àyè lè ṣe nítorí sọ̀rọ̀ sí ẹ̀ mùsíbà àbí mùsíbà àbí àìbù mùsíbà torí pé àìbù pé ó jẹ èso tọ́wọ́ ó ti síbà bíi pé wọ́n ti lé wálé ayé wíwálé ayé rẹ̀ ní mùsíbà ó dà gẹ́lẹ́ bíi pé kẹ́tiwájú ò lè yẹ lọ́wọ́ o kò yé o ó ah. yẹ àwọn màá dùn ká padà tó wá dólè yẹn lọ́wọ́ tẹ́ sọ́dọ̀ tó wá dùn á ah, ẹsẹ̀ ẹjọ́ lọ́wọ́ báyìí ẹgbẹ́ ti kúrò ní àìbù ó ti di kiri fún mùsíbà ní àwọn sọ pé kọ́dọ̀rù ọlọ́run kára àgbọ̀n ṣe kiri o ó gbé lọ rí alùkọ́dàrú yọ̀sájú bí ìndàlmàsọ̀ ìwàlá ìndàlmàáì adàwọ̀ abẹ́ ah. fa ìdán gbàtí lọ. لا مشيئة لا مشيئة لا ọ̀rọ̀ isma àti afu là ń sọ ìgbà mi ń bẹ wa ta'ala yóò dáàbò bò yẹn níbi àwọn kẹ̀kẹ́ ìgbà mi ń bẹ nínú kádàrá tiẹ̀ tí hikima wà fún yóò jẹ́ kéèyàn kó sí àwọn kẹ̀kẹ́ tọ́lọ́bọ̀ tún fún ìṣe ثم قال إنه هو تواب so ó ti kó sínú ẹ̀tọ́tọ̀ áfù tó wà fún abasa wa tawalla an ja'ahu al-a'ma ataba Allahu rasulahu sallallahu alaihi wasallam ọmọ bàbá nàbí wí lórí ẹ̀ a ó sì lẹ́sẹ̀ báwọn fi turba fojú ló wà bọ̀ tó máa àmọ́ ibi kàlà àlà yàtọ̀ yàtọ̀ kà àwọn yàtọ̀ kà rọ̀ fà pàtàkì fáwọn zikr so nísìnyí in tó ṣe tẹ́lẹ̀ bí sallallahu alaihi wasallam tó ṣe sí ẹni yìí ọlọ́run ọba lákàpá kó ṣe isma fún kó mọ̀ síbẹ̀ kò yí àmì bọ̀tí kó lè jẹ́ kọ́ fún mọ̀ ọlọ́run jẹ́ kó ṣe ọmọ àrà ṣe àfòfò àbí ṣe àfòfò ṣe àfòfò ó sọ wípé lèyẹ́ kí fúnra lákàmọ́ta kọ́dà mẹ́ndàmbík ṣé kò lẹ́sẹ̀ kó tó sọ bẹ́ẹ̀. وكان الرسول كان يقول إني لأستغفر الله وأتوب إليه أكثر من سبعين مرة في كل يوم èmi jẹ́ máa ń tọrọ ìsìnkfàr àròsùn ló máa ń tọrọ ìsìnkfàr ju ìgbà tó lé ní sẹ́mùtì lọ ní gbogbo ojoojúmọ́. síra ní sè so àbábù máa dà báàbù rẹ̀ ìsúná àbábù máa dà báàbù rẹ̀ àbù. tọ́mọ ń ṣùgbọ́n nígbà míì ń bẹ tó jẹ́ pé kí Allah subhanahu wa ta'ala kó fún yẹn ní ìsúná oríire lánàá. kí la pẹ́jẹ́ máa oríire ńlá ni. ìlọ́fà nínú ọ̀nà sálábì máa ń sọ sọ́lá àlùwà sálàm ní pé àánà mí lẹ́nu nìka torí pé láyé ìgbà táwọn bàbá wọn bó ti jẹ́ pé àwọn bàbá wọn láyé èjì àwọn bàbá ànàbí àtàwọn irọ́ wọn yẹn ẹbọ ìwà bàjẹ́ zìnà ìlú but ọlọ́run fún láti bẹ̀yẹ wípé ibi nìka ló gbà wá so ilé àti máa sọ pé arákùnrin náà ọmọ ẹ̀sìn náà kí lẹ́sẹ̀ tiẹ̀ tó ló sẹ̀ àbí ọmọ ẹ̀sìn náà sẹ́ tó ló sẹ̀ sẹ́ẹ̀bí ní kó mọ́ jẹ̀ mọ́mù abẹ́ sọ bẹ́ẹ̀ ẹni kò lè jẹ̀ mọ́mù wọ́n dorúkọ ọmọ ẹ̀sìn ni sọ àwọn ọ̀rẹ́ sọmọ yẹn ló pé náà. abuku kan náà ni lọ́nà kàbí mi kò yé ibi à ẹ màmá mi mọ́sùn yẹn nígbà tí kàtà wọn wọ́n ní dáàdi wọn fún mi wọn lóyún ni wọn ò so yìí jù iná mọ́sálásí nǹkan yẹ kò clean tán àbí ká jọmọ́ à nígbà bàbá rẹ̀ káàkiri ìyá rẹ̀ mọ́lẹ̀ ní lọ́nà àfẹ́ ṣé ẹ mọ̀ ó ní yóò ṣe rí lára wa abẹ́ẹ̀kọ́ ni àmì wa máa ń sọ yìí pé tọ́ ìtàn clear o ó sì clean pé bàbá àwọn àtìyá àwọn ṣe kíni wọ́n fẹ́ra wọn ní sulọ́kà ni anamílẹ̀ nìkà sallallahu alaihi wasallam ibi yìí kí mo ti jáde ẹ̀rọ lè má lò kẹ́mi pé bóyá aláyà nàbí náà ẹnìkan mọ́ sọ̀rọ̀ àlàyé ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá àwọn àkọ́bí ọmọ Yorùbá ṣé n bá tẹ̀sí ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn lé mẹ́jọ ọmọ ọkọ tí lóòótọ́ ni láyé John hansan o kó jẹ́ ìmá tọ́pọ̀ àbọ̀dá gbogbo ọ̀pọ̀lọpọ̀ lọ́dún ìjọ lẹ́mí náà bẹ́ẹ̀ ń sọ igi. ọlọ́run tó mú wà lákọ̀ọ́bí o pé à òun ò mọ

ọlọ́run náà kéde àwọn kakọ̀ wá nìkẹ́ ẹ̀ ẹ́ ṣe zina. fọ́dùlẹ̀ mi lọ. ẹ̀dọ́rọ̀ ń bá ṣe áfúwù fún tàbí ká sọ pé ẹni ọlọ́run bá là níbi àṣìṣe kan sí kejì ẹ tí ó kàn là ń bẹ̀ pé bó sá ṣéèfù wọ ìjọ kó bẹ́ẹ̀ nínú ìṣòro mi sáré tó yọ àfihàn yẹn pé ọlọ́run bá tún lè là yẹn ó ṣéèfù yẹn ó jẹ́ kọ́wọ́ ìhun mẹ́ ó ní eh, méjèèjì yìí fọ́bùlù látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀ kọ́ lọ́nà sọ pé láwọn àfọ́lù lọ́wọ́ àríkù wà ràhmàtò mọ́zàkà mí nkùn mi àhàdì níbo mi làkúntù lọ́la kọ́sìrì níbo mi tí ì bá sànù ọlọ́run ọba ni níbo mi tàbátù mu ṣèyítọ́ọ̀rì ńlá kọ̀rìlà tí ì bá sànù ọlọ́run ọba ni gbogbo yín lẹ̀ bá tẹ̀lé sùn àfàwọn díẹ̀ nínú yín tó tọ́lọ̀ ń bá fẹ́ wa tó bá ń là wá níbi àwọn ẹ̀ṣẹ̀ kan ẹ jẹ́ ká máa rí i pé ọlọ́run bá fi ṣe fọ́dúró fún wa ni mo rí gẹ́gẹ́ bí civic right ẹ pé ààrùn àwọn àríṣẹ́ àwọn ọmọ wa mutí rárá o fọ́dúró ọlọ́run ọba lórí rẹ tó fi dáre ká fọ́dúró lọ́hìn yóò fi mọ̀ ọ́ wọ́n bí lùmọ̀ yẹn ṣá wọ́n yẹ bọ́ọ̀lù wọ́n mọ̀ dá. adélan ọlọ́run bá sùn fún àwọn ọ̀tá ẹni tó bá wu ọlọ́run ọba yóò tún sọnù ẹni tó bá tún wu ọlọ́run ọba nínú ọgbọ́n àtòyé rẹ̀ yóò tún jẹ́ kẹ́ni yóò sọnù bẹ́ẹ̀ bá ṣe ń pè síbi ìdáyà báyìí ló mọ̀ sọnù sí ẹ bá ṣe wá sí fún báyìí pé ọkọ̀ ló tún lé sí ẹ bá ṣe báyìí ó ti kà á òun ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ á wọ́n á àwọn sàhábà sọ̀rọ̀ ọ̀rọ̀ ìtàn àwọn àbújá lè ń gbọ́ sí lóṣù bí wọn pé aláàfẹ́ gbọ́ wà nàbí ìṣẹ́ tí wọ́n sọ̀rọ̀ fẹ́nu wọn bíà tọ́fi sórí ibú dọ́tí. àwọn abi lahab tabati yàrá abi lahab wàtàbà àwọn abu lahab ṣe bí ọ̀rọ̀ nàbí náà wọ́n gbọ́ àbí. sábà lákàyà muhammad alihanda jama'atana ṣe bí ọ̀rọ̀ nàbí náà wọ́n gbọ́ tọ́fi sọ pé ah ọ̀rọ̀ nàbí náà làwọn ọmọ abákìrì sì gbọ́ tọ́fi sórí ilé láíláí. yìí dé lómọ ìyàṣá ọlọ́run bá ní máa ń sẹ́ni tó bá wù ú nù ọlọ́run mọ́jọ ká sọnù. wọ̀nyẹ́ kò bẹ̀rẹ̀ ọlọ́run bá ló ti máa ń yẹpẹrẹ tó bá wù ú ẹ̀tara pé tó bá ti sọnù yẹn náà yóò dẹni yẹpẹrẹ náà nìyẹn. yóò sì fi ṣe àdẹ́wò fún yóò dẹ̀wò nípa wípé tọ̀ òun yóò gbé àdẹ́wò onírẹ̀rẹ̀ wá adilan kì í ṣe kọ́lọ́n tó sàbòjì ẹ̀ déédéé ọlọ́run ọba nìyẹn ẹja dúró díẹ̀ láàrin ẹ̀ ẹ́ ọlọ́run bá ní ní sọ́tò àlám man yasha Allah yudlilhu ẹ̀tọ́ náà bá fẹ́ ọlọ́run bá ní òun ọlọ́run bá yóò òun sọnù wa man yasha yaj'alhu ala siratin mustaqim ẹ̀tọ́ ọlọ́run bá sì fẹ́ òun ó jẹ́ kó dúró kẹsẹ̀ lé dúró tọ́ ló fi jẹ́ wípé jẹ̀má ẹja amúre ọlọ́run bá lórí bá a dánu gbẹ̀ sí agẹ́sọ̀kòtò àwọn lórí súnmọ́ àkídà wàlálàáfíà àwọn àwọn jìlbáàbù àwọn nìkọ́ọ̀bù wàláì fọ́dúnlọ́ ọlọ́run báyìí ọlọ́run ọba kan mọ̀ọ́mọ̀ ṣàánú wa lójú sí wa lọ́dọ̀ kò sẹ́ni tẹ́mi ẹ̀ ò lè le tẹ́mi lẹ́mú kò sẹ́ni tẹ́mi ẹ̀ ò lè rọ̀ tẹ́mi bá ma hayatu bí Umar bin Khattab ìyẹn tẹ̀ tó jìnnà tọ́wọ́ máa ń kọ́ ọ̀rọ̀ débẹ̀ Abu Sufyan táwọn sọ̀rọ̀ ní Abu Sufyan Abu Sufyan táwọn sọ̀rọ̀ nípa ọmọ rẹ̀ Habiba bint Abu Sufyan Abu Sufyan yẹn lé ní ó sọ kẹ́lí náà tó bẹ́ẹ̀ kó lágbára yìí pé níbi táwọn èèyàn ti gbàdá àwọn àníkò jà ìlú yá tọ́tọ́ lọ́kùn padà sánú ó kú bá Ibn Harith táà sọ àtọ ọ̀dọ́ ní pèsè àlùkò làjẹ táà ó kú bá Ibn Harith òun ló pa Khubayb ibn Adi níbi kí sọ́tò rọ̀jẹ́ tó ń ti bẹ́ẹ̀ ó padà gbà Ìsìlámù ìyẹn jìnnà àbí wà á ṣe yíyú ẹ̀ tó pa Hamza wọ́n sọ wẹ́ẹ̀mí Hamza fún ni tó ń ti bẹ́ẹ̀ ó padà gbà Ìsìlámù. يضحك الله لرجلين هل بيقول الله بان رأينا سيا لما يا عم يجيك يقتل أحدهم الآخر يكلم باكجي عم يجي ذكينه وتبقى ولا الجنة so ìyá mi sọ kò sẹ́ni ẹni tí ò lè le yàrá mi sọ kò sẹ́ni ẹni tí ò lè rọ̀ ìwọ tó lọ́wọ́ adékẹ́ni ẹ̀rọ ti sọ lọ́wọ́ ọba máa dúpẹ́ o fọ́dùlà mìnàlá fọ́dùlà mìnàlá ẹ̀ ẹ̀ níbi jẹ́ pé sọ́ọ̀tù lọ́fọ̀jùrọ̀ àti madawa kan sọ pé ya máa ń yẹ̀múnú ní àríkà wọ́n ń ṣe wọ́n máa wá ṣe yẹ̀rọ fún wa níbi pé àgbà ah, síláàmù ah, kí ló sọ ẹ́ látẹ̀múnú aláyẹ̀ síláàmù kò bẹ́ẹ̀ lọ yẹ̀múnú aláìkùn ẹ̀nà ní règùn lórí yín pé òbí ọmọ tó règùn ṣèrègùn pé èmi mo fi yín ẹni àwọn àyè yìí náà òmùn tí rù أعزنا الله بالإسلام نحن قوم أعزنا الله بالإسلام àwọn tẹ́lẹ̀ yìí islam lọ́lọ́run fi ṣe àpọ́nlé fún wa kí ẹ ti pé ìwọ lọ́lọ́run fi pé islam lè gbọ́ yé rárá ọ̀dà kan kánà kánà lọ́wọ́ làmọ́ yẹ kóró àwọn afáàmọ́ sọ wípé bí bàbá Bukhari ṣe pàtàkì tó ń lọ ẹ̀sìn yẹn tí Bukhari ọba wá sáyé ẹ̀sán náà yóò dùn so àwọn ìgbàgbọ́ wà wá fi Bukhari pé islam lè rárá bẹ́ẹ̀ ọlọ́run bá fi sáfù gbọ́dọ̀ àrílé o Bukhari torí pé ẹ lè máa ṣe mọ́nà lórí ọlọ́run bá yí pé ah ọlọ́run gan wọ́n mọ yìí bẹ́ẹ̀ ẹ fọ́ọ̀ṣì táwọn ayé ń ṣe lórí ẹ̀sìn ọlọ́run pọ̀ gan ọlọ́run wọ́n mọ yìí wà mọ̀nà àǹtí ọlọ́run ni wọ́n fẹ́ máa ṣe ìrègùn lórí lórí ọlọ́run lórí ànábì yìí pé ah àbẹ́bí rẹ̀ kọ́ mọ ẹ̀kọ́ mọ yìí wá ẹ̀kọ́ mọ yìí wá pàrọ̀ náà sáà ń tẹ̀lé láyò lórí ọlọ́ọ̀bá ní walakin Allah habada ilaykum al-iman wa zayyanahu fi qulubikum tẹ̀lé ẹ̀wọ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀bá ló mọ̀ ẹ́ mọ̀ fi fẹ́ẹ̀sì sí yín lọ́kàn gbogbo obìnrin tó ń wọ kìmárì àwọn tí ò da tó mu wọn wọn rìn òwò tí wọn ti péré ládùúgbò but kò ní jọ lójú pé kí làwọn lè ṣe rà bí lè ṣe ṣe àlẹ kí ni yóò mọ èyí tiẹ̀ ń tiẹ̀ táwọn bá tó wá gbá ah, ẹ̀yin ẹlẹ́yà rẹ̀ yìí tọ́lọ̀ ń dáadáa bẹ́ẹ̀ tó wá ń da kan borí á ah, yìí yéé yóò tún máa dùn òun náà fóun ẹtì máa rò kẹ òun yóò tún máa dùn ẹni tó yàpọ̀ ọlọ́run fún ẹni tó ń tẹ̀lé tọ́wọ́ pé ah irú yín tẹ́ bá lọ bọ́ sí gbòòrò sáárẹ̀ ńlá ṣùgbọ́n ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ábàbà ọlọ́run ọba ló kì fẹ́ ẹ̀sìn bọ́ iná ọ̀kan yìí ṣé kọ̀yà kéèyàn mọ́ lọ́nà kọ̀yà kéèyàn mọ̀ yẹn ní fọ́dúlù ọkùnrin mi kà áhùn ah, ah, tó ti bẹ́ẹ̀ ṣe ní ìrògbẹ̀yìn náà ah tẹ́ bá lè máa wọ bí àwọn tenants kan kẹ wá bẹ fúlàgì jeans kan tẹ gbé sí bẹ̀rẹ̀ ẹ̀dì tẹ wá wá fẹ́ẹ̀kì black ayé kan pé in fact irú yín kọ́ yóò àwọn òwe à kí n jẹ bẹ́ẹ̀ kí n jẹ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ló fi fẹ́ ẹ̀sìn lọ́mọ Imam Ahmad yaqulu yaqulu Imam Ahmad yaqulu hubbiba ilayya hadha al-'ilm hubbiba ilayya hadha al-'ilm. imam malik ni ah imam ahmed asafula imam ahmed ibn hanbal ó ní sẹ́rí mọ̀ yìí ẹ bá wò pé kékeré tó dẹ́pẹ́ yìí mọ̀ yìí mọ̀ lèmi sábà ń pariwo kò yé mi náà wọ́n kì í fẹ́ bọ̀ mí lọ́kàn nǹkan tó bá kí nǹkan tí wọ́n bá kì í fẹ́ rẹ̀ bọ̀ yẹn lọ́kàn ó yàtọ̀ sí nǹkan tó yẹn bá síbẹ̀ rà bẹ́ẹ̀ kọ́. ẹ̀rẹ́ tó di yẹ́ra nísìnyí sórí wọ́n fi bàyìí lẹ́yìn ya ẹ̀ dẹ̀rẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba fọ́dúlù ẹni tó bá àwọn tó bá dé lọ́yìn apọ̀ ọlọ́run ọba yẹn á bí ìlú ọlọ́run ọba ní bẹ lórí wọn déédéé ọlọ́run ọba ni déédéé kọ́ lọ́ba sábò sí wọn. ilé ìfọ̀tò fi jẹ́ wípé ká sọ wípé èèyàn bá lè rí ọlọ́run ọba tẹ̀pá àlọ́ ọlọ́run ọba àbíká ọlọ́run ọba sí gàgà fún wa ni àbá rí i pé ádìrì ọlọ́run ọba lò pẹ̀lú wọn tí àbájá ìbọn gbogbo ẹ̀ amẹ́kísọ̀ sísọ́tò káàf tètè kọ́dẹ̀rù ńgbà tó pa ọmọ kálóyún lásán àpèjúwe ẹni pé nísìnyí èyí mọ̀ pé kí ló pọ̀ ọmọ yẹn sí pọ̀tùpọ̀tù pọ̀tùpọ̀tù yẹn kan tó bọ́lá ti ṣe ká ṣùfọ̀ pé pé amẹ́lùgùn náà tọ́lọ́mọ yìí jẹ́ àwọn òbí rẹ̀ mùmínì ni wọ́n ṣùgbọ́n fàkọ̀ṣí iná ayé òde yìí kọ̀ wọ́n máa tóbi yára wà kó fọ̀rọ̀ tọ́ba lọ dàgbà yóò sọ wọ́n di kẹfẹ́ yìí ni. pípa tó ń pa ẹ̀rọ adìlú rẹ̀ àbí lónìí mù. lókè wàhálà tó fẹ́ lọ kírètì yẹn ó pọ̀ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ lóhùn ti yà pọ̀ lọ́hùn tẹ̀sí wá sí ẹ má jẹ́ ká fà ìmoore lórí hidaya yìí nìkan gan ẹ má jẹ́ àfi dúpẹ́ oore ọlọ́run ọba àfààní má lè ibadi alayhi haqqun wajibun. ما للعباد عليه حق واجب كلا ولا سعي لديه ضائع كلا ولا سعي لديه ضائع كلا ولا كاي لديه ضريع إن عذبوا إن عذبوا فبعدله فبعدله أو نعمه فبفضله وهو الكريم الواسع فبفضله وهو الكريم الواسع. tẹ́tẹ́ ń bá tẹ́ ẹ̀ ń bá gbọ́rọ̀ ọmọ yìí dáadáa èrò sì mọ̀ dáyẹ̀ bá àfáàní mẹ́jìlá ìbáàdì àríyí hakùn wájibùn kò sí ẹrú kẹtọ tí ó sọ pé ọlọ́run ibi ìrìn àtẹ́jọ́ sọ sílé o báyìí ni ó ṣe bá mi lò <laughs> kò sí olúwa rẹ o. màá lílé ìbáàdì àríyí hakùn wájibùn kàlá wàlà sàyọ̀ làdé bọ́yọ̀. كلا ولا سعي لديه ضائع kò sí ìgbẹ́jọ́ kẹtẹ́ yẹn wá lè ṣe tọ́lọ́ wà ní òun rárá rẹ̀ dàmú adúmọ́fẹ́lù rẹ̀ gan ni ẹsẹ̀ kejì. ìní ó dìbò fábẹ́ adìlìhì àwòrán ìmọ̀. ìní ó dìbò fábẹ́ adìlìhì sẹ́ni púpọ̀ àwọn bá kí n náà sọ̀rọ̀ jẹ́ wa. sọ́bọ́jà pé ìyà ló fi jẹ wọ́n fábẹ́ adìlìhì ájúlò ọlọ́run bá lò pẹ̀lú wọn. tọ́lọ́ bá fi àgbáyà mọ̀ ìní ló fi jẹ́ pé téèyàn bá gbélé ìyè dáadáa ó ní ríra rẹ pọ̀ jẹ́ nǹkankan wájú ọlọ́run ọlọ́run máa ń fi ẹ̀ka báyà wí bẹ́ẹ̀ rẹ kàlọ́ báyà mú ni ìlú ọ̀pọ̀lọpọ̀ tẹ́sán máa lọ bẹ́ẹ̀ rẹ òkè lọ́sàn fún láàbà àṣà fàhùrù ní ìṣàlù ọwọ́ síkì ọwọ́ wò pé ah tíìmù náà ní pẹ́kí mẹ́rin síkì báyà láti mọ̀ sí mọ́ yẹn náà fílà tó á <laughs> nílò ọlọ́run fi ń bọ́ ọ لأصبوا ozi So àdìlú ọlọ́run ọba ni wípé sẹ́yìn pé sẹ́yìn bá sì gánà àkàfàárọ̀ ní àbí ọlọ́run fi ń pẹ́ sẹ́yìn rẹ kọ́ńdà ọ̀rọ̀ báwọn ọmọ náà ẹsẹ̀ tó ọ̀tẹ̀ ká sọ ọmọ ọ̀rọ̀ fábí ọlọ́run ni mo ti kí ni o ni kí ló wá kó tó ti padà sí báwọn tí èèmọ lè gbọ́rùn tí wọ́n ẹsẹ̀ ń kọ́ àti lọ inú fi jẹ́ pé alùpùpù ẹ̀tọ́ ìsúfì súfì náà wọ́n bọ́ lọ lérí. ṣé àwa àwa máa sọ pé ẹnìkan ẹ̀pọ̀ wà tẹ́nu ọkọ̀ wà nílé sọ sí ọkọ̀ wà nílé kí lọ́kọ̀ ọkọ̀ sẹ̀rẹ̀ sóò súfì ni wọ́n ti rà súfì tí ó gbá kiri àyè èyí ó tún mọ ẹgbẹ̀rẹ̀ àyè ni pé ah, àmì dáa tó ti fara kọ́ ẹ̀rọ tó máa bẹ̀ ni pé tó foríjì wá o torí pé yìí mọ̀ gbọ́ pé ah kì í sọ pé ọlọ́run bá ń ṣàbòsí wa pé àtìlẹ́ ah, á lọ sójú àtìlẹ́ máa ti sọ ọlọ́run ọba lọ kó tó wá di wípé àtúwá ń rìn nira èyí tó mọ̀ pé ah àbániyàn wà nìyẹn tó fẹ́ kú díẹ̀ ni àbí gbèsè kan lóye ká gbé tàgbé ni àbí kankan ni àdìlú ọlọ́run ọlọ́run fi máa bá èèyàn lò tó ti di pọ́wọ́ ọ̀yà ni mo ti pé àdìlú ni ìlọ́fà àrẹ́bíyàn ní ọ̀sán sàlám wẹ́rẹ́ mi ní ọ̀sán sàlám sẹ́mi ìpè ọlọ́run bá sọ pé wọ́n fìyà jẹ àwọn èèyàn rẹ̀ ìlú sákò ń lé ní tiẹ̀ sí. ó ti pòwọ́n pòwọ́n pòwọ́n pòwọ́n pòwọ́n wọn gbọ́ ọlọ́run wa sọ pé bọ́wọ̀ rí ó ku ọjọ́ mẹ́ta láì pàṣẹ tí gbogbo jẹ́ sájọ tó wọ́n gbọ́ tí ń fìyà wọn pa wọn rẹ̀. ó ti á gbọ́ ikú bá ní ọ hàn òun

لا إله إلا أنت سبحانك inni kuntu minadh dhalimin torí pé ti mọ̀ pé adínú lọ́lọ́ fi ń bọ̀ òun lóyè kò sọ pé ọlọ́run ọba ìyẹn mọ́gísẹ̀ ló tún dára ni wọ́n náà ló ní ọ̀fẹ́ pa àwọn ẹ̀rẹ̀ mo tún kó láàrin wọn sọ wọn fẹ́ tèmi mẹ́bí ọ̀pọ̀ ọlọ́run ló bẹ́ẹ̀ àti pé àwọn ànábì ọlọ́run kẹ́yìn fàlà àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n gbọ́ lọ́rùn báyé jù àwọn ni wọ́n mọ pàápàá ọlọ́run ẹ̀kọ́ nìyẹn ó ń tún náà yàtọ̀ sí sufi àì mẹ́rẹ̀ sí gàdùn wájú ọlọ́run ṣé à irú ara ni kan ó gbogbo àlè yóò mọ̀ padà ẹ mọ̀ bá ẹ mọ̀ bá ìrẹ̀lẹ̀ àti ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ẹ mọ̀ rí rẹ̀ bọ̀ ní ọ̀ gbogbo àdé mọ̀ àwa àwa ṣe dìlẹ̀ ó tún ṣe tẹ́lá ló bá ti ń àmì pé kèso ní sunna kódà kó jẹ́ wípé pẹ̀lú àwọn kèfèrí torí pé káànù bẹ́ẹ̀ ní ọkọ̀ òfin ìgbà tí ìkó àtọ́lọ́ nǹkan ṣe pàdé ìgbà tí a parí yẹn tàbí Yunus lọ́nà sọ pé yín pa wọn rẹ́ bọ̀dé kí bọ́ọ̀ fi sọ́wọ́ fún àdàbí Yunus ni pé gbàtó ń tẹ̀sí pẹ̀lú fáyidà gbàtó ń kú òǹlé tó ń bínú lọ àwọn ìjọ rẹ̀ pé ẹ̀kọ́ náà bá ní yáàrí ìmọ̀ ìyàṣá àwọn bá ti Ọlọ́run bá ní kí ẹ̀mí wọn bá wọ̀ pé àdàbí ìwà ṣé ẹ ti ah. ṣe débi pé ànábì ti wá bí kúrò àríwá ń bá lọ́n tọ́ra foríjì ọlọ́run foríjì wa foríjì wa foríjì wa ọlọ́run bá foríjì wọn. so ìdán ìtafẹ́mílẹ̀ rẹ̀ ni wípé Allah subhanahu wa ta'ala ẹni tó bá wù ni máa ń sọnù ẹni tó bá sì wù ni máa ń ṣe kí ni ó fi mọ̀nà tó bá sọ yẹn nù fàbí àádé lè yìí tó bá fi yẹn mọ̀ náà fàbí máa dá fàbí fọ́ọ̀dù lè yìí tó jẹ́ pé àwa tá a mọ̀ náà àmọ̀ bẹ́ẹ̀ lọ́kọ́lọ́kọ́ mẹ́sẹ̀ wá dúró àá sì tún máa wá appreciate ọlọ́run lórí nǹkan yẹn tó ti rà náà. وكلهم يتقلبون في مشيئته وكلهم أي وكل إنسان يتقلبون في مشيئته بين فضله وعدله ó ní gbogbo ọpọ́tà àlúwẹ̀ báyìí ni lábẹ́ mọ̀ṣíà ìtọ́nà bá wa fẹ́ ìgbà míì yóò fi fọ́dúlù bá wa lò ìgbà míì yóò fi fọ́dúlù bá wa lò kí ló fi jẹ́ pé nínú àdúrà téèyàn lè pọ̀ láti máa ṣe ni pé Allahumma tagommedani bi rahmatin minka wa fadlin. اللهم برحمة منك وفضل اللهم تغمدني برحمة منك وفضل afáàní gbogbo apátápátá ńlá ń lúwẹ̀ ìlà ń yí láàrin fọ́dúlù ọlọ́run láàrin ìròǹgbà ọlọ́run tọ́lọ́run fẹ́ ó wọ́n ń bẹ láàrin fọ́dúlù ọlọ́run àti abdul ọlọ́run nígbà tá a kàwé páàsì ẹ̀sáàmù tá a sì páàsì kìí sí fáwọn àkàwé yẹn lójú apáàsì kí lójú apáàsì o fọdúlọ ọlọ nígbàtà pọlọ wọn fẹtẹ sí wa àwọn ìkàtí kejì tí a tó táwọn ìdáàbò ní páàsì dára náà kí ló bá lo adilu àti ewé òwò bá ti máa lúwẹ̀ mẹ́ta àti àti àwọn tá à ń náwó sí kankan bí yẹn ni wá fẹ́ lé ẹnìkan ẹnìkan ni o. ẹnìkan níbi kí ẹ̀fẹ́ ṣe fáníyà kọ́fẹ́ fẹ́yàwó kejì so gbàmí yóò lé lé lé lé lé nínú fọ́dọ̀ ọlọ́run ra yóò ṣe kí ni o yóò ṣe kí ni jọba tó bá bọ́ yóò sá bọ̀ sí náà tó bá bọ́ sí náà fọ́dúlù ni àbí ádìlù kété pé àà mo ti sáàbù ẹ̀ hmm, fọ́dúlù ọlọ́run tí ọ̀bọ̀ tó wá bọ́ sí náà nǹkan kí lọ́kọ̀ọ́ àjà sí. ádìlù hmm, náà bóyá ọlọ́run ti rọ̀ pé òun ní ṣe dáadáa bẹ́ẹ̀ lọ́run tún mọ àwọn ẹbí mi táwa tó lè mọ́mà àdúlù ọlọ́run báyìí ìdá gbogbo bọ́sẹ̀ tí wọ́n náà ayé ìpátá ìdákùn títí ẹ̀ máa lè gbọ́rùn òye báwọn ṣé ayé yóò wà nínú ìtumà tọba lé nǹkan tọba bá wọn ah ọdún ọlọ́run ọlọ́run ò ṣe o àbúrò mọ̀ wọ́n jẹ́ra khairan fani yahmadillah ẹ ń bá ṣe gbìyànjú lórí nǹkan kan tọ́ba wa bọ́ síbẹ̀ mọ́ rò pé ah, ah kò sáré má bọ̀ yìí sáré má mọ̀ ìdá mọ̀ kí o mọ̀ máa kásá gẹ̀ ìrọ̀ o wọ́n ti ń ka sí àkọlọ́ mọ̀ kí o abẹ́ẹ̀kọ́ ni dáa ah, iye gbogbo à ah, láti kékeré báyìí iye tí ìmọ̀ràn sọ tábí dùn mí lé kí kò mí o àìmọ ẹ̀ tọ́bi yóò bọ̀ sọ̀tọ̀ pé ah, ẹ̀sìn máa wo kí wọ̀hún náà kódà lè kí ó láwọn dàgbà sí kódà agbẹ́ alájọ ṣe ṣùgbọ́n kódà má dùn gan-an òun tún lọ ọbẹ̀ òun tún ṣe kéde kódà wọ́n á ń tún fóun dánwò tí ààyè kò sọ gbájú ọ̀dà sí so téèyàn bá gbé èmi tó bá bọ́ sí ẹyẹ mọ̀ wọ́n yọ̀dà káyọ̀dà fọ́lẹ̀ yahmadullah ọmọ wọn jẹ́ ọ̀gá ìrọ̀ zarik fọlá yẹn ló mẹ́lẹ̀ ìlànà fà àmì ẹ̀tọ́ bá jẹ́ pé nǹkan tó tó padà lọ rèé bá ó yàtọ̀ sí ní tó rò ọmọ buhari kẹ̀kẹ́ kàdókò bú borí ara rẹ̀ torí pé òun ló ti níbi ó kù sọ́nà fífi àtúntò bá lò inú jẹ́ kí àwọn ènìyàn ọba tí tàbẹ̀wò kan bá fẹ̀ sí wọn ẹ̀rù àtúrọ̀ nínú tafsir suratu mulk ìgbé hasan basri rahmanullah tẹ́yìn bá lọ́dọ̀ pé hasan basri ìlú lọ yóò ní ẹlọ́mọ́sí sèpàr

tó yóò àná ẹlọ́mọdé sèkfà wọ́n sọ pé وقل استغفروا ربكم استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا وده بعض الاستغفار gbogbo tẹ fẹ yọlọ ọmọ so ìdá ìdá tabalẹkọ yẹn èyàn yóò gbé yẹn súnmọ́ Ọlọ́run púpọ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ yóò gbé yẹn súnmọ́ Ọlọ́run púpọ̀ nǹkan tẹ yẹn ń wá tí yóò bọ́ sí pé ah èmi ni mo yẹ dẹ ẹ̀fẹ̀ pàrọ̀ wò ní nǹkan yẹn lọ́dọ̀ o èmi ni ṣe kí ni o èmi ni ń dá yóò mọ jẹ́ kéèyàn èdè dúró nípa àsọ̀rọ̀ lọ́wọ́ tó ti yára ẹni sùn so bàbá wa ní àgbò tí a bá rí ní difficulties àwa là ṣe kíni o àwa là dá o àti máa ṣe ìsèkúfàrà àdúlù ọlọ́run ló ṣe kíni o ló fi bá wa lọ kọ́lọ́n kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. fàyè yatakallabuna fi mashi'ati bayna fadlihi wa adlihi naam huwa muta'alun adil abdad wal andad Allah subhanahu wa ta'ala yìí. ọba tó ga ọga kọjá pé kọ́ máa ní abudad ẹ kọ́ máa lẹ́ni tí ó máa takò ìjọba rẹ̀ pé báyìí mo ti fẹ́ kọ́lé yóò àfẹ́yẹ̀ ọlọ́run ga kọjá kẹ́nìkan máa takò andad kódà ó ga kọjá kí a fi mọ́ ọjọ́ gbà ẹ mẹ́ta ló nu ọlọ́run irú ni irú ẹ̀ wà ọlọ́run bá kọjá ولا معقب لحكمه ولا غالب لأمره سبحانه وتعالى لا رد لقضاء طبعا bá ti dájọ́ ẹnjọ́ sọ pé ẹ lọ àpìlẹ̀ òsì kò sẹ́ni tí ó dá ìdájọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala padà wala mu'aqqiba li hukmihi kò wá sẹ́ni tó lè lọ ìdájọ́ rẹ̀ lára aláwọ̀ kọ́ ni pé ẹ̀jẹ̀ sọ pé ah, àtọ̀ àfẹ́dàjọ́ ẹ̀dá padà fún Ah, ìkejì wa ni wípé ẹni tó lè lọ rárá pé ànùpá mùtẹ̀ but ẹ̀jẹ̀ àwọn ẹgbẹ́ wọ́n sọ pé justice delay is justice denied abẹ́ẹ̀kọ́ hmm. kán lọ́ dájọ́ rárá nígbà míì bí ọgbẹ́ àti dòyẹ̀ ní ìdájọ́ yẹn kò sẹ́ni tó lè lọ ìdájọ́ ọlọ́run bá lára. kò sí ẹnì kankan tó lè borí àṣẹ tọ́lọ̀ pa ní kí ẹnì wọn wá ló ṣe borí بفي نعم آمنا بذلك كله نعم وأيقنا عن كل من عنده قل آمنا بذلك كله gbogbo ń táwa sọ pátá ẹ ó ti parí aspect kan láti dúró nìyẹn mo táwa sọ pátá ẹ látòrí gbígbé nàkúlù fi tàwọ́hídì eh, eh, la mọ̀tàkìdì ààrẹ gbèsè àlàtijọ́ yìí. ìnáwó àwọn ìtàkìdì kala láti gbé láti bẹ̀rẹ̀ débi tá a bá dé ó ní àmẹ́nà bizalika kulli gbogbo ẹ̀ pátá la nígbàgbọ́ náà ẹ̀jẹ̀ pẹ́ẹ́rẹ́ tí kaba ti bọ́ fún nígbàgbọ́ ẹ̀ ó ti ń jáde kó ní zomo alẹ́sọ̀ wọn jẹba gbogbo daka síwájú yẹn ó ní wa àìkọ́nìyà á sì máa yàní yàkínú ń bẹ fún wa àmàdájú wà fún wa wípé kí ni o anna kullan min indi ó fi tẹ̀lé wọn lè ṣe kúlán yẹn àbí anna kullan min indi. a ma máa mọ̀nà dúpẹ́ gbogbo ẹ̀ ayé tẹ̀nuwé ìnáwó yín wà dùn nìyẹn wípé a pé àmọ̀nà dúpẹ́ gbogbo nǹkan tó ti sọ siwaju o àtọ̀rọ̀ ọlọ́run ló ti wá o sì yẹ kẹta àtọ̀rọ̀ àtọ̀pọ̀lọ wa níbẹ̀ ni àkídà subhanahu wa ta'ala a ṣe bí ó yóò ṣe dúró sórí ẹ̀mí a a àti àwọn ìròrí wo ló wà tó yẹ ká mẹ́nubà inṣàlá tó bá di dárúfẹ́lẹ̀ tí ti bọ̀ á máa mú ẹnubà bọ̀dé ní gbọ́mọ́ ó ti sọ gbogbo ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ kámi tí àwọn ọkọ̀ láti bẹ̀rẹ̀ ó ti sọ aspect kan níbi àkẹ́rẹ́ tó ń inna Allah wahid la ولا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره قديم بلا ابتداء دائم بلا انتهاء لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد لا يبلغه لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام حي لا يموت قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا مؤنة مميت بلا مخافة باعث بلا مشقة ما زال بصفاته قديما قبل خلقه ولم لم يزد بكونهم شيئا لم يكن قبلهم من صفته وكما كان بصفاته أزلية كذلك لا يزال عليها أبدية ليس بعد خلق الخلق استفادة استفادة اسم الخالق ولا بإعداد البرية استفادة اسم الباري له معنى ربوبية ولا مربوب ومعنى الخالد ولا مخلوق وكما كان وكما أنه محيي الموتى بعدما أحيا استحق هذا الاسم قبل إحيائهم وكذلك استحق اسم الخالق قبل إنشائهم ذلك بأنهم على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر إليه عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير خلق الخلق بعلمه وقدر لهم أقداره وضرب لهم آجالا ولم يخف عليه شيء قبل أن قبل أن يخلقهم وعلم ما هم عاملون قبل أن يخلقهم وأمرهم بطاعته ونهاهم عن معصيته وكل شيء يجري بتقديره ومعصيته ومعصيته تنفذ لا معصية للعباد إلا ما شاء لهم فما شاء لهم كان وما لم يشاء لم يكن يهدي ما يشاء ويعصم ويعافي فضلا ويذل من يشاء ويخذل ويبتلي عدلا وكلهم يتقلبون في مشيته بين فضله وأجله وهو متعالي عن الأبداد عن الأبداد والأنداد لا رد لقضائه ولا مؤكد لحكمه ولا غالب لأمره آمنا بذلك كله وأيقنا أن أن كل من عنده طيب so gbogbo nǹkan pátápátá tó sọ gbogbo nǹkan tó sọ pátá ní ló pé àmẹ́nà bíi dáàlì kakúlì gbogbo nǹkan tá a kà láti bẹ̀rẹ̀ gbogbo ìlànà nígbàgbọ́ ní àwọn àlùsọ̀ jẹ̀má wà ẹ̀kọ́ nínú ànàkó lẹ́n nínú ẹ̀ǹdì gbogbo táwa sọ pátá ó dáa lójú pé gbogbo ẹ̀ pátá ọ̀dọ́lọ́ ló tiwa so àkídà rẹ ó gbọ́dọ̀ lálàáfíà débi tí abadé o inshallah eléyìí ẹni parí rẹ̀ wọ́n tẹ̀fẹ́ bọ́ síbi agbẹ́rẹ́ ti ọ̀rọ̀ nípa Rasul sallallahu alaihi wasallam bó ni àkíní bẹ́ẹ̀ lẹ́tí máa mọ̀ pẹ̀lú mí kan ṣèdí àwọn òpó nísúnà lòun èso nísúnà so inshallah á dùn síbẹ̀ ẹni tó bá dáná sọ́lẹ̀ ti ń bọ̀ á tẹ̀ wájú so yóò da yóò ṣọwọ́ láǹfààní kí buwa káti há láti bẹ̀rẹ̀ débi tá a ká déhùn kásì ìmọ̀ tó máa yẹ tí ò bá yé wa ní òjò láti fi pẹ́ńsù fàlàsì láti béèrè بارك الله في الجميع والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير الحمد لله أرجع الله سبحانه وتعالى أوشكر أن يوم عليه الصلاة في